ìlà tí ń bẹ níbi tí ó máa fa ìyá yìí òní afẹ́ kílíà dáadáa ìlà náà níbi kí ni tìtorí òkú tó bá kú tó bá jẹ́ pé ẹ̀kú àsopàjọ táwọn èèyàn ń sùn yìí lẹ́yìn ìgbà tó lọ tán òun gan máa ń sunrú rẹ̀ kó tó jáde láyé táwọn ará ilé rẹ̀ tí wọ́n á tàkọ́ mọ́sọ̀ ìwà burúkú látara rẹ̀ tó náà wà lọ́tọ́ tí ń sunkún ajẹ́ wípé ààyè ti bá níbi ìrọ̀lẹ́yà rẹ̀ nìyẹn alaqoli Allahi ta'ala ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara wàlá kọ́lé rasulillahi sallallahu alayhi wa sallam kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati ní ẹ̀yìn gbàgbọ́ òdodo bẹ́ẹ̀ bá ti ń sọ ẹ̀mí ara yín bí ọgbọ́dọ̀ máa sọ fáwọn ará rẹ̀ pé tó kù bá kú àìmọ́ ẹ̀sùn ẹ̀kọ́ àsìkò yà ó gbogbo ẹ̀ bá wá mà ọgbọ́n mi túbà ní kòsánlé ọgbọ́n mi pàṣẹ ní kòsánlé tọ́wọ́ kú tí ń sunkún lẹ́yìn rẹ̀ ìyọ́ jẹ́ ní ọ̀sàrí ìyẹ́kùn yọ́ jẹ́ ìkejì ẹ̀ tó bá jẹ́ pé òun gẹ́gẹ́ lọ́lá àlàyà lọ́mọ àmọ́ sàsọtẹ́lẹ̀ ẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ̀ ọkùnrin Ma'bad bó ṣe sọ tẹ̀ pé ìdá ní tùfàdà yìí sùgbọ́n صلى الله عليه وسلم هو afẹ́ jẹ́ بي máa bí nìyá àṣẹ̀kúrútó جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه والحديث مخرج مسلم رحمه الله تعالى النبي صلى الله عليه وسلم سيقول اثنتان في الناس هما بهم كفر الطعن في النسب wà níyà àtúwò alàlùmí yìí ti nǹkan méjì kan bẹ tọ́jà wípé nǹkan méjèèjì yẹn ìwà àwọn kèfèrí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òsì ní í filẹ̀ hadithi ifá kó sínú hadithi àbí malik tí mo kà lẹ́ẹ̀kẹ́ta àti ìtù àdébísọ̀rọ̀ wà á tó lọ́yọ̀ sọ̀rọ̀ àwọn àárín ọ̀fẹ́ jẹ́ tí ó jẹ gbogbo tí wọn máa sun ẹkọ àfọfàjú ya kí wàá ní ìtumọ̀ nìyá hà gángan láti bí náà hà yẹnu ìnáwó hà gbogbo ẹkọ téèyàn bá ń sọ tí wọn mú àwọn nǹkan tá a fẹ́ máa kà wáyé kàmá jẹ́ àmì hadith abdulayi bin umar radiyallahu ta'ala anhuma wàdọ́hùnmá wal hadith mukhrajuhu fi sahihayn wa fi ghayrihima qala qala rasulullah sallallahu alayhi wa sallam. laysa minna man daraba al-hududa wa shaqqa al-juyuba wa da'a bidawa al-jahiliya wa da'a bidawa ahli al-jahiliya anabi sallallahu alayhi wa sallam ni laysa minna gbogbo ahadith tọ́ba ti wá pẹ̀lú sí rẹ̀ ìtumọ̀ táwọn afa àfọ̀n agbọ́dọ̀ sóńtàn ti kú ọ̀nà sílámù ni àbí okòó ọ̀nà sílámù ìwà tá níbi fẹ́ sọ ìtì bá ń wù kèsè kó okòó ọ̀nà sílámù ṣùgbọ́n níbi fẹ́ jọ yìí pé lẹ́yìn sàmì nà ẹni yìí ìwà tọ́lọ̀ ń pè máa wù irú eléyìí kò mú máa wù mọ̀nbọ́rọ̀ bá yìí fòdù gbogbo ẹni tí mo sì bàbá dé bá tí wàá ń kó gbàdúgbò rẹ̀ kọ́dà àwọn afọ àní àná bí nùbá nítorí wípé ojúlọ́pọ̀ táwọn èèyàn máa ń gbára wọn ni kọ́dà kéèyàn máa bá ọ báyìí pẹ̀lú àwọn ìlọ́gbọ̀n burúkú tí ọ̀dà àdàbí ni ìwà tọ́lọ́run fún mi kí n máa rò tí mo sì ń sàlàyé ẹ̀ fún yín kí n bẹ lára ilé yìí níbi irú ìṣesí wọn kò wọ èmi àdàbí ń bẹ o báwo wọ́n bá dé bá mi kọ́ lórí káàpá gbogbo mo sì máa ń ṣe wàṣà kọ́lì tó yóò gbogbo ẹni tí bá ń fa nígbà tá àdéhùn bá dé bá irú ẹni bẹ́ẹ̀ kò burú wà tó lọ́n fẹ́ sáwọn wo wàdà àbìdáwọ̀ jàhìlíyà àti gbogbo ẹ̀ta àdéhùn bá dé bá tọ́wọ́ ajẹ́ pé gbóná àwọn tí ò mọ̀ náà ìní wa ń jáde lẹ́nu rẹ̀ pípẹ́ ọlọ́wọ́ tí máa ń ṣe òṣèlè dá àtúnṣe àwọn ọ̀rọ̀ gbólómi tọ́ba ti ẹ̀fẹ́ pa ọmọ ẹnìkan sí wọ́n ọmọ náà ẹ̀kọ́ pa tá ni wọ́n sábẹ̀ bisara sálá àti oríṣi àwọn gbólóhùn burúkú tí mo tẹ̀ra wọn jáde. bó ba tiẹ̀ wá ẹlòmí àmọ́ sọ gan pé à bí wọn bá tiẹ̀ wá irú ohun tó ń jẹ ti ajá àgbàlagbà fámìlì yìí gan ṣe gbúrú wọn lọ ẹ kíkú ọtọ sí oríṣi àwọn gbólóhùn burúkú bá wọn. àdúgbò ìṣòwò lọ́wọ́ àdìgbò wá ní. fi ummati nǹkan mẹ́rin kan àwọn mùsùlùmí ọmọ ṣe láàyè tuntun náà wọn nínú àbújá níyà nínú ìwà àwọn tí ọ̀gbọ́n náà ń gbọ́ ní ìwà sí wa o àwọn tí ẹgbẹ́ kẹfìrì ní akótó gbọ́ sílámù dé táàmù sílámù kò fọ ọ̀pọ̀lọpọ̀ rárá ìyára wọn ìwà ní bẹ́ẹ̀ àwọn èèyàn ṣùgbọ́n wáyé náà mẹ́rin kan bẹ́ẹ̀ ló àwọn ìwà tí wọ́n bọ̀ fún mẹ́rin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹni ò ní lè fi wálẹ̀ ọ̀nà táwọn èèyàn bá jìyà wájú ọ̀nà pé alábàjá ìsìnwá sí lọ́pọ̀ láyé o ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn akọ́já yà kó tó di pọ́ wájú dẹ̀ náà ẹ̀sítà mẹ́rẹ̀ẹ̀rin ànàbí ní alifáhùn fíl àṣà ọ̀nàtọ̀lọ̀ ń bá gbé sínú ìdílé kan bóyá ó sìyẹn ló ń bímọ ni àbó sìyẹn lówó àbó sìyẹn ló ń pò kéèyàn wa máa fi irú nǹkan yẹn fi ṣèyàrá lórí àmì wípé ṣe ìgbẹ́nu ẹ̀sọ́ sọ́ọ̀nù bàbá ní àmọ́ ìsìlámù wọlé yorùbá ni èyí ń ṣe ń jẹ́ ọ̀dà wọ́n ní ń jẹ́ òsì ọ̀dà ẹ̀wọ̀n gbogbo tí wọ́n máa ṣe ọlọ́run ti fi ọkọ̀ tábà kọ́ ọ̀wọ́ ọgbọ́n létí ẹ̀ mùsùlùmí wa bí wọ́n mùsùlùmí wa gan sí ọ̀gá ẹlẹ́mọ̀ pé jẹ́ ń sí ọ̀dá ojú kan nìyẹn alifáàkùn fi àṣà kéèyàn wọn máa fi orin tọ́lọ̀ ń pàṣẹ fún inú ìdílé wọn ni o lára rẹ̀ náà ni o kọ́ máa fi gbà yìí pé àà irú wàhálà mi lórí ẹ̀sìn níbi àwùsá nílẹ̀ yíbò nígbàláwo tí mo máa fi lélẹ̀ fún ẹlẹ́gbẹ̀gbẹ̀ gbà irú bẹ́ẹ̀ bọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ́ máa yiri ẹ̀wọ̀n lọ́sìn bó ti kú rẹ tí wọn sọ jẹmọ bíi mẹ́rin yẹn wa anabi ni ọ̀pọ̀lọpọ̀ ẹni ọgbà bẹ ríya ọlọ lálùkì àwọn wọn àwọn akáwé akàtọ ní islam ni àìmọye ogun tó àti jà fún islam tó àti wílì wọ ẹni wa gbogbo orú rẹ tọrọ lè ṣe fún yàn tí yẹn bá wà fi ń ṣèyàn rẹ lórí ẹlòmíì nítọ́nà àbàjẹ́ alùsàsà sọ wípé. Iwa àwọn kẹfìrí ni kí mùsùlùmí ò jìnà sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ kò ní kọbi ara sí kọ́dà wà tọ́ àyùnfin ànsá kéèyàn máa bú ìdílé onídìílé bí a kí bá má gbèrú fámìlì báyìí ní ìpẹ́ kí bá yín dáa kẹ́kọ̀ọ́ kéèyàn máa sọ̀rọ̀ sídìílé onídìílé àdébí ní àwọn tí ó ṣe àgbàkọ ògùn wájú ọlọ́run tí wọn bá tó bá ní ìwà wọn pọ̀ nínú àwọn ètò àdìyà àjàmà ọlọ́run náà máa ṣe ẹni ní ó tò ó sínú àwọn lónìí placed láwùjọ ìwọ wá rọra ẹnu gbà tí wọn bá ń wọn kílùmọ̀ fún society ìwọ wà nù wọn ìyẹn wá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sí yẹn tọ́ba lè fún nǹkan fún tọ́ba lè fún sọ̀rọ̀ dọ́dá jáde lẹ́nu ọ̀ àkọsẹ́ èmi kò gbé ọ sí pé tí nǹkan rẹ tó fi kúrò bàjẹ́ ọwọ́ rántí ọ̀rọ̀ láàrin òru ọwọ́ ń kí ọwọ́ bọ̀rọ̀ pé ìka kò sí wàá kó o ìtòfin rántí rọ̀rọ̀ bá gbà ìka rẹ tó kúrò bàjẹ́ àìní òun náà ti sítọ́ lọ́wọ́ fàbárẹ́kà sí tó lọ́sùn náà ìka àwọn òkóró ìyá ń jílẹ̀ láàrin sáà ń rò èrò bí wọn bá lọ túbá bẹ̀ èyí ọkàn ìbínú ọlọ́run wàlísìtì sọ́ọ́ bí ọ̀rọ̀ tó gùn nígbà tá a bá fẹ́ fọ́ o á fọ́ dáadáa kéèyàn máa lọ rè nígbàgbọ́ wípé yíyọ ìràwọ̀ kan ìràwọ̀ mímú òjò wá mo sọ pé òun nǹkan pọ̀ lábẹ́ tiẹ̀ tásàlà yìí mọ́tàdé wa kẹlẹ́ kẹrin àbí wa ni wà nìyá hàtù kéèyàn máa sun ẹkún àsunfàjúya táwọn ọba ti dé bá a agaga tó kù bá kú fún un adúwà ni ẹ ti sọwọ́ ìwà yẹn pàlà ara àwọn obìnrin jọkùnrin lọ ṣùgbọ́n wà ná ìhà gbogbo obìnrin kóbi tàbí tí wọn tí wọn náà bá lọ rè é tà kọ́ mọ́sọ̀ ọ̀gbà yẹn wà burúkú tó náà bá ń wù sára tí mo sì bàbá nígbà tàbí kù bá kú fún un tí wọn sọ fún àsopàdúyà àbí wọn ni wà ná ìhà gbogbo ẹ tí wọn sọ fún àsopàdúyà yìí ìdá lam tatub qabla mawtiha tí o bá lórí ètò balaye tí kú bẹ pásórí ìṣesí o tuqamu yawm al-qiyamah gbogbo musẹ tó ló ṣe kọdà ọlọ́ọ̀ni ẹ̀dàgbó kọ́ńtò dàgbà ẹ̀dàgbó ẹ̀ má ti jọ lọ àjẹ́nà yọ ọ́ àjẹ́nà ò torí kọ́ sí kọ́ tí o bá ṣe kọ́ yọ ọ́ àjẹ́nà sùn ẹ̀ kọ́ dàgbó náà kí wọ́n kọ́ àṣìfọ́ alayha sirbaalun min qatran irú kírọ́pọ̀ rẹ̀ ọ̀dà tí wọ́n ṣe títí o ńgbọ̀ ọba gbóná lọ kirikiri o wọ́n ní wọ́n fi daṣọ sí lọ́rùn wà dírẹ́ bọ̀ mi jarọ̀ mi jarọ̀ mi gẹ́gẹ́ lẹ́sìn ìrànlọ́wọ́ lábáwá ìran eh, mo fẹ́ sọ ní yorùbá náà eh, ìran kí ni ẹ máa pe àwọn tí ò bá jẹ tí máa jẹ kí ọmọ àwọn ra ẹ bí kúrúnà tàbí ìra àwọn ara wọ ara ìníjàrọ̀bù yẹn ọlọ́run wà ní kí nǹkan bá wọn mú jọ́nà náà tọ́pọ̀ wá mú wọn ò tó wá wọ díìrù fún wọn wà wọ sọrí fún àrọ ọmọ àwọn nínú aṣọ ara dá nínú awọ ara aṣọ ara ní bẹ lókè èyí tí wọn tún kọ́kọ́ wọ fún tẹ́lẹ̀ aṣọ ọ̀nà kò ní ráyè họ ara tí ń hun iná tí ń jọ náà ọwọ́ ò ní ráyè débẹ̀ bí a ṣe ń dára parapàlà yé o kékeré wa ilé yòó ni tó dùn yọkàn lọ́rùn sọ̀rọ̀ nítorí dára ní ìjà tí ń sunwọ́n ẹ̀sẹ̀ orí ní ẹ̀wọ̀n owó bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú nǹkan òrí báyìí nǹkan méjì ni ó ní ju bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ alisa sọ wípé ọlọ́run ọba táwọn yìí ẹni tí máa dorú pọ̀ lọ kì í gbogbo ibi tọ́lọ́ ti pè ní ìmọ̀ rẹ̀ ọgbẹ̀ni kèfé kẹ́nìkan máa nẹsẹ̀ ẹ̀bẹ́ wípé èmi náà ní ipa kàtí mo lè kó mbẹ́ ìtí ń jáde yá àkókò òkú kàkó ọmọ kiri gan máa gbọ́ ọba àwọ okú tó àdúgbò síbi mọ́ ọlọ́tọ́ ilé ayé òtòrò ó ṣe kiri kan oríṣiríṣi ọgbọ́n wa ṣàṣù akọni lọ kiri kan gbogbo pọ́ǹtì kọ̀ọ̀kan yẹn ó ní ọ̀rọ̀ ṣírùkù tí ń wọnú ẹ̀ ṣé nígbà tí ń bẹ láyé ṣé ní ń jẹ́ fámílì ò lójútù ṣé mi ọlọ́ọ̀kan náà ti ń bí ọlọ́run bẹ̀ lọ ṣé nígbà tí ń bẹ láyé èmi kí wọ́n máa di ẹ̀ borí ẹ̀ lákọ́ni lọ ṣé nígbà tí ń bẹ láyé èmi kí wọ́n tọ́jú yín ẹlẹ́tí ń tọ́jú yín kú ó sì àwọn nǹkan yìí tẹ́ bá wá ń sàájọ tí ń sàájọ yóò dòdìdì àbí wàá tí ọ̀rọ̀ àtúwá nítorí yọ̀ọ́kẹ́ nígbà ìkẹ́ mọ́ ojú kan ojú kejì tó tún jábọ̀ sí ti mẹ́mẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti máa ṣe kíni nǹkan wọ́n ti máa sọ̀rọ̀ bọ́ tí wọ́n máa rẹ́rìn para wọn lẹ́yìn pé à ah, bàbá tó kù ìtọ́jú mélòó náà yóò lè lọ́ọ́ rẹ́rìn ọdún orí tiẹ̀ ká nídìí òkú ọlọ́kẹ́ ní gbẹgbẹrẹ tí máa yọ fún ajú ìtàgbàlagbà lọ nǹkan kan ẹni tọ́mọ kí tó yà kó pásá bọ̀ sólé yòòbọ̀ tí a bọ̀ sáré o ti ẹ̀gbọ́n àdúgbò ti rẹ́ aráyè rẹ̀ pa màmú ọkọ̀ wọn yà sáré pàṣẹ kílò tó ná kíní kẹ̀kẹ́ gbé àwọn náà wọ́n lẹ̀ ní ẹ̀rí tí ọ̀pá tẹ̀ láàrin àwọn yẹn ń jẹ́ sọ́wọ́ tó tí bá ti yà gbẹ̀ náà yọ sì máa wá tú ìbòrò yọ sì máa fún bàjá yọ sì àpáwọn lé ṣèpé kò lè yí àdéhùn gbà rẹ̀ líka àlìkà jẹ́ àfi àfà ànàmẹ́lẹ̀ kan ìbáwò ìdá kọ́bùdà rò wọ́n kọ́ fà fi àtàbàtì ìbá nínú àfà tó kù bá ti kú tí wọ́n ti tẹ̀lé ẹ̀rọ màlìkà àpọ̀ wà lólẹ̀ bẹ̀rù ọ̀nà ibi tó ti lọ mẹ́mi fàyidà dáa alùmẹ́yìí ti bìlì wáyé wà ṣùgbọ́n táwọn aráàlú òkú ìtìyàn bá wá wíwì kúwì ìdàdá bìlì wáyé wà ṣùgbọ́n tí wọn bá fẹ́ orí ibú lélẹ́ ìfáwọn àárẹ̀ àwọn bàjẹ́ ó sì àwọn ọ̀rọ̀ burúkú tí ọ̀sán dàbà tí wọn bá ń sọ ọ́dẹ̀ nílẹ̀ lọ. ikú ọ̀wà ní ti lọ yóò mọ̀ wá sọ wípé nǹka sọ́yìn àtúkù àlẹ́yìn afá ìgbìn ìmáàbọ̀rọ̀ wà nǹka àtàlà àbẹ́yìn tí kò fáì lọ mọ́kùbọ̀rọ̀ wà nǹka àtàlà rọ́bìkùn fáìlìwáìlì làkó wàtúbọ̀rọ̀ wà nǹna ní fíkùn làwùdáàtì fúnmọ̀ làwùdáàtì kápẹ́ mi lẹ̀ ń wó bọ́lẹ̀ rẹ lórí kápẹ́ mi lẹ̀ ń gbé sípè èmi lẹ̀ ń sọ̀rọ̀ òdì fún fẹ́ẹ́ ní màá mú un kò sí tó lè mú inú èpè mi kò sí tó lè mú mi inú èpè yìí torí fa inú ìmọ̀ àmúrò ẹ ọ̀nà tó níbi tó lẹ́yìn náà rọ̀rọ̀ mi iṣẹ́ iṣẹ́ tí ó sì lè mi wá jẹ́ mi ò wá bẹ́sẹ̀ níbi eléyìí wà yín kánit ẹ sọ yẹ àtúkọ̀ máa bì yìí wà yín kánit ti kọ̀ ká pé gbogbo ariwo gbọ́ wọ́n bọ̀ tẹ̀sí wọ́n bọ̀ kápọ́ bá dẹ́bi yìí tó tọ́tọ́jú òótọ́ gẹ̀rẹ́ ni nítorí ẹni pé ìfẹ́ tẹ́ ẹni sí mélòó tó bẹ́ẹ̀ fa inni maqburun fa inna maqburun ṣé bí náà lẹ ti bù wọlé o ńgbà ẹni fẹ́ rẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀lé wọn náà kótó ọwọ́ kó pílánì sí lẹ́nu ìbọ̀ pọ̀lọpọ̀ ayé fọwọ́ bomú wa in kanat ala rabbikum faliwa ìlú lakum wàsùbọ̀rọ̀ tọ́ba wa dọ́lọ̀ lẹ̀ bá wa ń gbé ṣe pété ń sọ̀rọ̀ òdì sí òdì tí yọ dẹ̀ àbẹ̀kẹ́ àbámọ́rọ̀ ah, ọ̀nà wo family ọ̀rọ̀ tó ma family yìí ò tó ma jọ́ ma wí nù àti kọ́kọ́ kàbí ìṣẹ̀lẹ̀ ìwòsàn ní tẹ́lẹ̀ ẹ wá gbọ́ wa inna li fikum la'udati thumma la'udati ọwọ́ abuwa jáwù kọ̀sọ̀ pé la'udatan thumma la'udati wa inna li fikum la'udati thumma la'udati ní ìwà ní iye máa wá bí ojúmọ́ àbíjọ ọmọ bá tó wá tí ìrì kankan yín mọ́ ìnìyàn tó gbà pé iṣẹ́ tí ẹ gbélé lọ́rọ̀ parí ẹ̀ ìnìyàn máa tẹ́lẹ̀ sí máa mú yín lọ́rọ̀ ìyìn ṣiṣẹ́ ilé yorùbá Ànábì sallallahu alaihi gbogbo àwọn àmẹ́rin ni wọ́n ń sàlàyé fún wa tẹ̀tìkánná tẹ̀tìkánná àwọn àdúró mẹ́wàá àwọn apadà sí gbogbo ń tá a ti sọ láti bẹ̀rẹ̀ àwọn tọ́jẹ́pá àti sọ àmì tó sọ padà ṣùgbọ́n àwọn nǹkan kankan bẹ̀ tó jẹ́ wípé àṣọ ṣùgbọ́n tí ò ní aṣọ onílẹ̀ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ sí ni kì í sọ̀rọ̀ àkọ́kọ́ gbogbo àwọn tó wá jáde dálẹ̀ lọ́wọ́ tá a sọ àádùn kó má bàa dàrú àwọn àdá padà àkọ́kọ́ gbogbo ìgbàkígbà tá a rẹ̀ bá ń ṣe é bí yẹn kọjú kíbílà kò sí kankan ṣùgbọ́n má fi ẹ̀mí sí wípé hadithi kan lọ́wọ́ lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tòótọ́ hadithi kan bẹ̀ tẹ́ máa káàkiri wípé khairul majalis mustaqbila bil qibla ghayru sahih ibi tó dáa ju tí yẹn bá dókòó sí láyé òní tí yẹn bá gbàdójúkọ kíbílà ibo ni ìbá wa dáa tó ìtọ́sẹ̀lẹ̀ sáfù sàlá àdúgbò sallallahu alaihi wasallam bẹ̀rù ní báyìí bí sẹ́ máa sọ̀rọ̀ lọ lábúrò kan bá yọjú láti ju láti ẹnu ọ̀rọ̀ bí i àwọn sọ̀rọ̀ sára pa gbogbo bó ṣe ń ṣe fún àgbẹ̀ náà ní gbogbo àwọn àwọn okòlè mi ti wá ojú ah, ti rọ̀ ti pẹ́ gbogbo nǹkan wa ló ti gbẹ tán àwọn ah, jẹjẹ ebi ń pa wá kí ni kí n ṣe abánigbọ́lá òjò. àbí wàá lọ wọ́n kí àbí wọ́n ń ṣàdúrà ń ṣàdúrà pé kọ́ lọ́wọ́ òjò àwọn sọ̀hábà ni àwọn jáde wọ́n ṣáṣí báyìí òjò dé mi òjò wá rọ̀ bí jimá kejì ọjọ́ tó ti bẹ́ẹ̀ gbé ogun tá àbí lọ́tà ẹ̀ẹ́dọ̀ ẹ̀gbọ́ àbí sàn àṣà ìgbé dáadáa ọlọ́mọ bá ní ọdún ìsí ẹ̀yìn ibi tí ò ti nípa àwọn ọmọ ìlànà. nígbà tí ìmọ̀ bùkọ́rí wá fẹ́ bá wọ̀ bá lórí àdéhìí yẹn wọ́n á mọ̀ lọ́ọ́ ṣẹ́yìn lójú mọ́mọ́ rẹ̀ dáàbọ̀ rẹ̀ kí ẹ̀mọ́ bùkọ́rí. ọwa ni ẹ̀wọ̀n báàbù kan tí ó ṣàlàyé fún wa nípa wípé dandan kọ́ ni kéèyàn kọjú kíbúlà téèyàn bá fẹ́ ṣàdúrà torí tó ń tẹ́ lọ́wọ́ bá nàbí àbí mẹ́rin ní bá nàbí àbí wàá tẹ́ wọ́n ẹ̀rọ ṣàdúrà bẹ́ẹ̀ bí ìbá sì mẹ́rin ní bá ní níbo ni ọ wà ní níbo làyà ni ọ wà ẹ̀yìn kíbla níbo làyà ni ọ wà kíbla àdàbí ọ̀wà síbi báyìí àyíjú ànàbí láàyè tó tó pàtàkì o ó jẹ́ àmú wípé kìí ṣe dandan nípa ọmọdé kíbla hada abuja mi kò sáàdì ìfìtọ̀ wá sọ ẹ̀rù rẹ̀ ojú kan nìyẹn ojú kejì a sọ wípé tí a bá rí àpẹẹrẹ ikú lára èèyàn nùlá tẹnuhu la ilaha illallah kama jaa min hadithi alladhi akhrajahu muslim kadhalika abu dawud hadithi máa ń jábàá amsa salam wa ni ẹ la ilaha illallah muhammadu rasulillah sallam ibi tí a mẹ́ni nǹkan mi è kún àwọn nǹkan mi mẹ́ta wò yẹn fi kún kama akhraja alimami atabarani fil awsati min hadithi abi hurairata radiyallahu ta'ala anhu lakin alhadith adayif لقنوا موتاكم لا إله إلا الله وقولوا الثبات الثبات ولا حول ولا قوة إلا بالله بابا تفكيو ولا يوكي أجيري ló bá ti ń wúlẹ̀ láwọn ìkẹ́ máa tún wá pariwo kó tó máa sọ pé àtàbàtà àtàbàtà ọlọ́run mi dúró ọlọ́run mi dúró láhàúlà o wàlá kúwátà o kò sì sínú àdé ìntànà mi sọ tọ́fẹsẹ̀ múlẹ̀ olùdíkọ́ máa kẹ́ kọ́ ní láàbì kẹ́ sọ bí ó sì sọ láàbì láàbì lọ́wọ́ fún lẹ́yìn náà tẹ̀lé kí kiri bí wàá pè kí ni ìlànà fẹ́ gbọ́ nǹkan yẹn bẹ́ẹ̀ tẹ̀lé kí nù kéèyàn sọ nǹkan sí yẹn tí ààrẹ bàtà sí àtàbẹ̀rẹ̀ kọ́ fẹ́ kọ́ àbí kankan sí wọn wà ní jókòó ń gbóyún lẹ́lẹ́ lọ wọn wà pọ̀ lẹ́gbẹ̀rẹ̀ pọ̀ àtòbí àtọ́pẹ́ títẹ̀bẹ̀rẹ̀ ẹ̀yin kí ẹran lẹ́yìn lọ tí a bá ní kí ẹran àtọ̀lọ̀ kọ́lé yẹn nìkan kọ́ ọ̀kọ́ kọ́lé yẹn nìkan àwọn tó bá ti sẹ́kọ̀ọ́ tó bá ti sọ́ padà níta ẹ̀yin kí bí ti yín náà sì rí ńjọ ti yẹn bá dé ṣé gbàtẹ́ lálàáfíà rẹ̀ ń kọ́ni mẹ́rin mẹ́rin nínú àfa kò sí gbòó déédéé tó ẹ pé kò fẹ́ kó láyé nígbà bá yẹn ṣe sọ tó kò sí kò ní kò wílẹ̀ yẹn lẹ́wọ̀ nígbà wá sọ àwọn ẹ̀tí wò bí a tí wọ́n fẹ́ máa bàjẹ́ làfa ṣẹṣẹ wà náà wọ́n sọ pé báyìí fún wípé ọlọ́run ti gbọ́rọ̀ mi ni mo ti fọkàn sọ ẹ̀ bí kọ́ni lóṣù tó ní bí a yìí tí bá sì fẹ́ kú kò sí téèyàn tí ì mọ̀ nínú ara ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kejì súrọ́tù yàásí wò ìmọ̀ kàfẹ́ ń bá fẹ́ kú o kọ̀ọ̀sẹ́rì kankan fún ẹ̀rí tí ń bẹ fún ọ̀bẹ́sẹ̀ bùlẹ̀ o ìgbà súrọ́tù yàásí wọ̀nyí yàásí kọ́lé bolo kùrán wọ̀nyí kọ́lé bolo kùrán kiri kankan ayé kàfún gà ní kẹ́mẹ́rẹ́ ọgọ́rọ́rùn. Imam Ahmed kọ́lá bàdé fún jíwọ̀n ọgbà bí ìfọ̀rọ̀ mi yẹ ṣùgbọ́n dọ́ọ̀ fún ọ̀rẹ́ dàpọ̀ kẹ́mi ìwé bọ́ lọ́rùn yàtì kí ọmọ mi bọ́ lọ́rùn torí pé mélòó mélòó ẹ̀mí tó yẹ pé kọ́mọ́ bọ̀ lọ́rùn gan iná náà bá fi pa ìyá àtijọ́ gbẹ̀rẹ̀ kìámà rẹ̀ ìtò pé ní kọ́mọ́ bọ̀ lọ́rùn àti kàwé lè wájú ọ̀kàbàjá bẹ̀rẹ̀ àdéhìí kí mímu mi ní aṣọ náà ìyàwó ìṣàdé ká pé tí mo rí gbàdúgbò fẹ́ kú ni tí bàṣí pẹ́ gbàdúrà ni kò sẹ́ni tí wọ́n fẹ́ kú láyé tí wọ́n máa para kpolo tínú tínú ni máa bí mi pé sí pé wọ́n sí èkó ìyọ́lẹ̀ dà kọ́ sí èkó didi kèké kó tó di àsìkò pẹ̀lú tó gbà níbi kan sọlọ́wọ́ tó lẹ́wọ́ sọlọ́wọ́ àlẹ́ àfàkọ́ àpé ọgbọ̀n ọdún sí àwọn lórí ìdáwà lórí ìdáláre àwọn àtọ́lọ́ lẹ́lẹ́yìn o ibi kọ́ sí sẹ́ẹ̀ tìbí hàn náà agbọ́dọ̀ kí sára hadithi nípa akókò àmà kàyà sí kò kò kò kò fẹsẹ̀ lọ́lẹ̀ bí nìkan ṣùgbọ́n tá à ń sọ yìí tòótọ́ ọ̀pọ̀lọpọ̀ láyé lẹ́nu wọ́n mú mímbà wọ́n ti ń jẹ́ sí nǹkan mi nítorí pé mímbà yìí sí àyè tí a ti máa dá ọ̀rọ̀ dé sí ọ̀rọ̀ padà fún ìmáàmù bàtúkùrò ní mímbà yìí tẹ́lẹ̀ kan bá rí nǹkan tí mo sọ tó o gbà kí ní ìtúsà sọ̀sọ̀ yìí kò sì wà rí o èmi sì lẹ́rìí ní o ṣùgbọ́n wípé fún alẹ́ sọ̀rọ̀ mímbà yìí èèyàn lè gbé tí àwọn padà naam kò sí wàhálà ní ọ̀rọ̀ ẹ̀sìn ilé nǹkan sọ kábọ̀rọ̀ bísínẹ́sì tàbọ̀rọ̀ ìdílé kan wọlé pé hàn bá a ṣe máa ṣe lè wa bá a ṣe máa ṣe lè ṣùgbọ́n tó bá ti dọ́rọ̀ ẹ̀sìn gbogbo alájọ fún ìlàtí dọ́dá sí kò sí àdíjì tọ́sẹ̀ fọ́tọ́ ẹsẹ̀ múlẹ̀ lórí àǹkà sọ́tù yà sí bẹ́ẹ̀ ni ọba fẹ́ bọ́ ìyẹn bẹ́ẹ̀ bákan náà wa máa ń kọ ṣùgbọ́n ìṣàfihàn wá sí ṣíṣe tábìlì wá sí òun ó já wá mọ̀ wọ́n pé káwa náà yà máa ṣe òun náà ni ṣùdúrù al-muhtadar wa in kana kafiran rọjá àyùsùlẹ̀ téèyàn bá gbọ́ pé ara ẹnìkan ọ̀yà tó bá jẹ́ kèfèrí kéèyàn lọ rèé bẹ̀wò lánìyàn pé ó ṣeé ṣe kọ́ gbà للحديث الذي أخرجه الإمام أحمد في المسند وابن بخاري في الصحيح والحاكم في المستدرك والبيهقي في السنن من حديث أنس رضي الله تعالى وارضاه قل كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فجلس عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال له أطع أبا القاسم فأسلم فقال صلى الله عليه وسلم من فقال الحمد لله الذي أنقذه من النار وفي رواية الحمد لله الذي أنقذه بي من النار فلما مات قال رسول الله صلى الله عليه وسلم صلوا على صاحبكم sì ni ọmọ kékeré kan bẹ ọmọ yahudi lọmọ ara tẹ ẹnà gbẹmọ ti bẹ yahudi mu sàlá sàlá ọmọ yẹn máa wá ọmọ ọmọ ẹ bọ́dọ̀ bá ṣe tún yahudi mu sàlá sàlá ìwà máa ìwà kíndìmá yóò lábára àti bẹ ẹ ìwà máa ń ṣe bọ̀yì lọ́dọ̀ àti sàlá sàlá kẹsì pé ànábì gba ọmọ ní òṣìṣẹ́ ọ̀gá lọ́nà ọ̀dọ́ ṣùgbọ́n wà máa ṣe ni wàá máa ṣe bọ̀ ìfà sàṣàlá tọ́lá pé ilé àná sàṣàlá kò sẹ́ńtì èèwọ̀ bẹ̀ ọmọ kékeré lọ́mọ yìí kì í sọ́mọ mùsùlùmí kẹfẹ́ nínú ìyàwó dì í ọmọ ìwà máa wá ṣùgbọ́n irú kíndìmọ̀ wọ̀ bẹ́ẹ̀ ni máa ṣe sàṣàlá nínú ìwáyà mi ìmọ̀ bá nàbí ìgbómi àlùwàlà <laughs> àwọn bá nàbí ìgbómi tó bá fẹ́ tọ̀ àwọn bá nàbí kò bàtà gbogbo tí máa ṣe sàṣàlá mi bó tẹ̀ jẹ́ pé kútúbà ń bọ̀ lórí àwọn ọ̀wà kan tọ́jẹ́ wípé ìwà àìlẹ́kọ̀ọ́ ni lára àwọn ọ̀dọ́ lónìí tá a wá fi súnà ojú mẹ́ nípa bá a ṣe pàgbàlagbà lé àtẹ̀tọ́rọ̀ bá fi sáàyè kẹsí kejì bó tiẹ̀ jẹ́ pọ́nrọ̀ ńgbà dọ́tà àbàṣọ gba ìfarabalẹ̀ láàrin ẹni ọ̀fẹ́ múnisìn àti láàrin ẹni tí ń ṣe àṣe ètò ibẹ̀ náà láti sọ̀rọ̀ bí ìdílé láì tààrà rọra fàrẹ kọ pẹlẹ ọba kalọ rẹ ó sì àwọn nǹkan dáadáa báyìí á sàlàyé rẹ atẹnu àlàtò ní hádà àbújá mi ọmọ yìí sá àníbi wà láì kẹmẹ yẹ kọ àmì wà gbọ́ pé ọ ara mẹ yọọyà àmì wà á dìde àwọn kan náà bẹ̀rẹ̀ sàn lọ sàhábà wọn àlọ bẹ mọ báwo sọ wá dé ilé àmọ àmì wà á dẹkùn gbàgbọ́ bẹ́ẹ̀ bí orí rẹ àmì wà ń bá sọ̀rọ̀ ìgbéyàwó mo sì nífẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́ yìí o ṣùgbọ́n ẹ̀sìn tí bàbá rẹ̀ ṣe dẹ́ ẹ̀dọ̀ àlùbí ẹ̀yìn ẹ̀wọ̀n ọ̀kú lórí rẹ̀ Islam lọ́ba máa ṣe nǹkan kìíní kan ìwọ̀n wọn wá ń dùn kò sì fẹ́ tọ́ sàkísà rẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ náà bẹ̀ ìwọ̀n wọn bàbá rẹ̀ báyìí ìwọ̀n àfojú sọ bàbá rẹ̀ pé ko, tá ní ìwé fún mi bàbá rẹ̀ yà wọ́n gbọ́ àti ìyàbà kọ́ sí ní tá akpẹlẹ bọ bi adi fìyẹ afọ dáadáa wípé sọmi ké lọmọ àbótí balaga bìyí ni lẹsùn ké àti ìdèbí àwọn òun òkú kan ti mẹbi adi fìyẹ ṣùgbọ́n nkìtà ní ti mbẹ ìní wípé ẹ bá jẹ kẹfìrì tọba tọba ni wípé à ń gbọ́ pé ń pọ ká kú tàbá ni pé ààrẹ ti ń ṣe yìí ń fi àwọn àpẹrẹ kan àmà lọ dẹnu rẹ náà wọn sàṣẹlá ọwọ sàṣẹ kọ́ mi kọ́ mọ́ báyìí aṣáájú aláìláyà lọ sọ́nà sọ́nà fọ́sàgbàsílá bára mi sì wá bẹ́ẹ̀ jáde nílé wọn. أبو وصفنا الصحابة يقول الحمد لله الذي أنقذه من النار ní ìwáyà mi الحمد لله الذي أنقذه بي من النار ọpẹ́ ni fọ́lọ́run ọba tó sì là pẹ̀lú sábàbí wíwá tí mo wáyé nínú ọ̀nà ọlọ́ lẹ́yìn ìgbà náà ààrẹ náà lọ́pàá wá pa ọmọ bọ́mọ ń sì wá kú àdúgbò wa ń sọ fún ọ̀ṣọ́ àbáyé pé sọ́ọ́dù aláṣọ ìdìbò àdàbí ni ẹni wà ẹni wà tó kù ara wa ẹnu yìí kí o sí la wọ́n sì lọ kí o sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn kọ́dà nínú fámìlì ẹ̀rọ mi gàdọ́ bá gbé pé ẹ̀ẹ́dọ́ ti fún fẹ́ǹsì àti òun tó ń sọ̀tọ̀ fún bọ̀dá tó ń ṣe di kíni kan kò sí gbàtọ́ lọ́wọ́ bọ̀ òun lè sàánú èèyàn lókùnrin gbà téèyàn bá tí ìrì mọ́lẹ̀ ká kú ìgbà tó bá ní mọ́lẹ̀ ká kú ó ní ohun tí ń ṣe ní ọ̀la fún jimá kọ́dà márùn-ún téèyàn rí mọ́lẹ̀ ká ọlọ́run kò gbogbo torí ọdún wò Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ pàkíyèsí wa pípọ̀ níbi ilé wípé ọ̀dà pọ̀ kí ọ̀rọ̀ rẹ̀ máa bẹ ẹnì téèyàn bá rí pé kéfèé ni wò lásìkò ìgbà téèyàn bá rí wípé ó ṣeé ṣe kí ọlọ́jọ́ rẹ̀ fẹ́ súnmọ́ ìyẹn bẹ́ẹ̀. àwọn nǹkan àbáwárí gbàgbé sallallahu alaihi wasallam máa ṣe ní tá a kà lẹ́yìn ká wípé ọwọ́ ọ̀tàn ọmọ àdàdà sì rè bẹ́ẹ̀ ló sì yóò kàtà kókó yọ̀ sí tó ń rẹ́sì ọlọ́run kò ní gbà lọ́wọ́. bá a bá sì wọ́n ti máa ń jáde dálẹ̀ wà lẹ́wọ̀n wa ni máa ń jẹ́gẹ̀dá rẹ́sì. èèyàn fẹ́ kó ní ìbáraẹ̀ sọ̀rọ̀ pé kò sí láì rẹ̀ lọ ó ti sílẹ̀ ó ní ẹgbẹ́ tó sọ̀rọ̀ nǹkan fún ẹ wá lọ́dún sọ́dún yà sí. wọ́n ní kéèyàn ò sì yé ó lóun ntọrọ mi ni ko se o ètò se kini o ètò wa burújú ìlọ wa ìyẹn bẹ gbogbo gbàkúgbà tí abatiwa débi òkú ti kú asàlàyé pé a máa fọwọ́ bọ ojú rẹ̀ wọlé a sì máa ṣàdúrà lásìkò tàbí wá débẹ̀ àyùmọ̀ wí gbólóhùn kí gbólóhùn ah, musulɔnu o tɔjɔna yo kɔnɔ wa bɛ o i kɛ aw kɔ b'a mɔ kɔni bi se a di ala ko mɔ o yɛ gama gbogbo gbolo ba yɛ di a kiri sanu yɛ o ko ye waleya ye ma o ɛ jama sɔ ko n jɔ ka di ka di ọmọ wa bɛ sa bɛ wọn bɛ se kɛkɛ à wípé ọ̀nà wọn lè ní àwọn ará yé àtàwọn àárọ̀ bó ni ẹ ń pàdé a sàlàyé insha Allah rahman bákan náà àwọn ọ̀gá mẹ́ta àti sàlàyé tí wọ́n bá gba ẹ̀mí ẹ̀yẹ láàrin gbàtà ẹgbẹ́ mi àlàyé máa kú wọ́n gbẹ ní o wọ́n gbẹ sáré ní owó sẹ̀fẹ̀ ń bọ̀lẹ̀ ní máa wà bá a insha Allah tí wọ́n bá pàdé àpàdé wọn sáré ń bọ̀lẹ̀ bí rẹ̀ ló tún wá gbani insha Allah a sàlàyé ṣùgbọ́n ẹ̀ńtọ́jọ́ kókó ń bẹ̀ ọ ní àwọn kẹta àgbẹ̀ ní ntana bí wò sí táwọn yìí ń kí bọ̀ tába ti bọ́ lódó tán àyè mẹ́rin gbóná kí gbóná rárá dábàá lẹ́yìn náà a sì ṣe àdúrà bá ń ṣiṣẹ́ àdúrà kàmájà àrí fi sálámà اللهم اغفر لأبي سلمة وارفع درجته في المهديين رواية من المهدي المقربين واخلفه في عقله في الغابرين واغفر لنا وله يا رب العالمين وافسح له في قبره ونور له فيه. حسبوا أبوابه lójú ẹsẹ̀ tá a bá ti rí pé afọ kòkòrò ju tán tá a ṣàdúrà yìí tán a máa daṣọ bò ló lára pátápátá torítorí rẹ̀ yọ̀dọ̀tọ̀ sọ̀rọ̀ òkú ìṣe a daṣọ bò lẹ́yìn ìgbà yẹn kọ́mọ́ bá jẹ́ wípé ìmọ̀ ajẹ́ ká sọ́mọ́ wara rẹ̀ tàbí ìmọ̀ sílẹ̀ yọ̀ọ́ mọ̀ dọ́kọ̀rọ̀ nǹkan mi lẹ̀ sílá kama jaa hadithi ummil mu'minin aisha tatanha أن صلى الله عليه وسلم سجي بثوب برد حبر أم صلى الله عليه وسلم دو ودا صب ودا توري توري يعني هذا صب يلا فاتا فيري مروايا نبقى توري بنا سام سلايسي أبكر سي مدينة أو نصدوا على نار كان lóko kan létí Mẹdínà ńgbà tó ń bọ̀ ìní ìròyìn dé ọ̀dọ̀ rẹ̀ ọwọlẹ lọ ọ̀rọ̀ àdìtàn ti da aṣọ kò lórí báyìí ọwọ á sí aṣọ lórí rẹ̀ ọwọ á kí sí ànàbí wípé ikú tọ́lọ̀ ń kọ́mọ ọkọ̀ òkùnrin ti kú òkú ní mà ó sì lè má kú lẹ́yìn náà lọ́nà ti kú òkú ọ̀rọ̀ dáadáa mọ̀ ẹ́ ọ̀dà aṣọ kò lórí padà bákan náà tí àti ìdèdè àwọn eléyìí ìfẹ́ dàpọ̀ ṣùgbọ́n àti sàlàyé kíkìsì tẹ̀ kíkìsì ansọ̀ àṣàlám àti ìjà lẹ́sìn irú ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wá mí náà àṣàlàyé ẹ̀ náà lọ síwájú ṣùgbọ́n nìkan bẹ tá a lè máa bo òun tó bá kú ìyẹn ni nọ́tọ̀ mẹ́rẹ́sì ẹ̀dúrẹ́ ní insha Allah gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ń ṣe hajj lọ ló bá fi kú tiẹ̀ ṣáájú kó tó di pé àpá afẹ́ sí kankan àwọn ìyá sí wò á gbọ́dọ̀ bo ojú rẹ̀ àtòrí títí ẹ̀ bá a sì fẹ́ ṣe hajj ọ̀nà pé aṣọ méjì náà la fi máa ṣe hajj èntì àárò àti ìdásíkiri òkúta pàkájà méjèèjì náà wọn èntì abarọ yìí wọn barọ ìkejì wọn bá fi wé kílókọ rẹ di ọrùn báyìí wọn ò ní bojú tiẹ wọn ò ní bo orí rẹ. للحديث الذي أخرجه الإمام بخاري تعالى وغيره من حديث عبد بن عباس رضي الله تعالى عنه وارضاه قال بينما رسول الله صلى الله عليه وسلم بعرفة إذ رجل ساقط عن دابته أو راحلته فوقصته وفي رواية فأقعصته فقال رسول الله صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر وكفنوه في ثوبين إن رواية وكفنوه في ثوبين ولا تحنطوه إن رواية ولا تطيبوه wàlá tuhammiru ra'sahu wa wajhahu fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiya Allahumma sallallahu alaihi wa sallam hamsa sara misi waasi lọ fáwọn èèyàn ní àràfà wọn kàn kúnà gbọ́ waasi bẹ́ẹ̀ kúnà gánà nù àwọn tí wọ́n waasi á di náà kúnà gbọ́ waasi waasi ti wọlá ní o ọfẹ tóra sí ní o òjijì bó sì rí bọ́lá torí nǹkan ọgbọ́n rẹ̀ nù àní àwọn òrùn náà sì ni pẹ̀lú kádàrà ọlọ́kùnrin sọ pé ibi tó ń ti fẹ́ gbà wọ́n lọ nǹkan ọgbọ́n ẹ̀ náà ni o kọ́mọ̀ jaraba láti di wara bí kini bí bíra kun yẹrẹ bẹ sẹ bí sẹ n tẹ̀mẹ́lẹ̀ lọ titititi lọ́ba tẹ ọkọ lẹ pa n b'a fọ sani ne bẹ kó wọ́ sani ma gbé lé ẹsẹ̀ yẹ dàgbọ́ wọ́n di ko ti kú an b'i wá ní kò wọ́n ìkìsìlú bí máa ń yẹ wá sídìrì ni ẹ lọ rèé wẹ̀ pẹ̀lú omi àti wẹ̀ sídìrì wàkàfínú fi thawbayni aṣọ méjì náà ni ẹ fi sí o àbíká ti ẹ̀fà àdúrà ti pé fi ìtà òbẹ́yìn aṣọ méjèèjì ti bẹ̀rẹ̀ rẹ̀ náà ni ẹ fi sí. wàlá tó àdùnnìdúró wàlá tútọ̀ yìbúrò ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ẹ fi sí pátá yìí ẹ má jẹ́ lọ́fíìn lọ́ọ̀rọ̀ mi ẹ fi lọ́fíìn náà sára rẹ̀ ẹ fi sára aṣọ rẹ̀ ẹ fi sára omi tẹ́ ẹ fẹ́ fi gbẹ̀gàn. kọ́dà wàlá tó xọ́ ẹ ò gbọ́dọ̀ bójú rẹ̀ ẹ ò gbọ́dọ̀ borí rẹ̀ ẹ fi ilẹ̀ bá nítorí wípé wọ́n rí ìbò ni kò kulẹ̀ ní orí láwọn àsìkò tí ń ṣe tí ń ṣe lọ. fa iná wo yóò bá fi yọwọ́ ìyá àti ìmúlẹ̀ bíyà bọ́lá wọn ṣe gbẹdẹdẹ jọba lẹ́kì abẹ́rẹ́ rẹ̀ lẹ́tí ọmọ ṣe labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik إن الحمد والنعمة لك والحمد لا شريك لك لبيك اللهم لبيك بيوسف bọ́lá bá ṣe ń pé ẹjú tó dọ̀bà ìjàmbá o ìjọ àwọn ọmọ lẹ́nu gbogbo ẹ̀ bá kú pẹ̀lú ìkọ́rọ́mù ni iye òdúró bá ṣùgbọ́n ní ṣàlọ́ ọ̀tà ara àti rọ̀mọ̀dọ́ wájú àwọ̀ àdúró pẹ̀lú gbogbo kútùbẹ̀ ìta ń bá bọ̀ ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ nǹkan kan nípa ẹ̀kọ́ zaka ọ̀pọ̀lọpọ̀ sì máa ń wòye pé inú Ramadan ló fẹ́ yọ sàkà hadith mi kọ̀ wà lórí rẹ o ṣùgbọ́n àfàbàyẹ tètè ṣàlàyé fún wa pé ẹ ẹ àwọn èèyàn yọ ẹ tètè tó fẹ́ yọ gbọ́ngà inú Ramadan náà dá téèyàn bá wò pé inú ẹ̀mí ìwọ òun fẹ́ kí òun fẹ́ ní mẹ́lù fadala ìyàm nǹkan pàṣẹ ká àdìsí kan wá pé ẹ bá ṣàkà inú Ramadan lọ́nà ọ̀kọ́gbà wà ní ọkọ̀ àjẹ náà gbogbo àwọn ọmọ adá tẹ̀lé ẹ bá gbogbo àwọn fámìlì ẹ̀ yóò pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìṣàlá Ramadan afẹ́ dúró báyìí بيد الله تعالى بعد رمضان أو عبد بي ويوى أوكو تبقى وتا كنا عبدك بيد الله تعالى شو ما عبدا صي أنا بجرب بس أبني في أمريكا سي ما سا أذكر وابنتي يوم مرة رتي أو سي يتي ولما تلي ما سا أقول جوا ولا تقول سوري الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون الحمد لله الذي خلق الموت والحياة ليبلونا أينا أحسن عملا والحمد لله المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا نبي مرسل ولا أحد من أوليائه سبحانه وتعالى أحمده وأثني عليه وأهله ولا أوصي ثناء عليه بل سبحانه وتعالى كما أثنى على نفسي وصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله فإنه رأس كل أمر عباد الله اتقوا ربكم في السر والعلن واعلموا أن الخير في اتباع هذا النبي الكريم عباد الله وقد كان رسول الله صلى الله عليه وسلم يحذرنا من النياحة وقد أثبت رسول الله صلى الله عليه وسلم براءته من كل حالقة أو سالقة عند كل مصيبة لذلك كان الرسول صلى الله عليه وسلم يعلمنا كما جاء من حديث أنس والحديث مخرج في الصحيحين وفي غيرهما عندما الرسول صلى الله عليه وسلم بامرأة توفي ابن لها حتى مر بها رسول الله صلى الله عليه وسلم وهي تدعو بدعوة الجاهلية فحذرها رسول الله صلى الله عليه وسلم عن ذلك إلى آخر هذا الحديث فقد كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا ذلك كما جاء من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما والحديث وهو السيد بن وغيره قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية لذلك كان رسول الله صلى الله عليه وسلم ينبئنا أن كل من توفي ونيها عليه بعد وفاته فإنه يعذب في قبره ألم جاء في حديث أبلا بن عمر والحديث من الصحيحين وفي غيرهما ولذلك كان رسول الله صلى الله عليه وسلم يحذر كل نائحة عند المصيبة كل ناحية المصيبة بقول رسول الله صلى الله عليه وسلم أربع وهذا الحديث مفرد في الصحيح إن من البخاري إن من مسلم الله تعالى كذلك في المسند بن أحمد من حديث أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع في أمتي من أهل الجاهلية لا يتركونهن فذكر صلى الله عليه وسلم منها النياحة والنياحة إذا لم تتب